èmi yóò yìn olúwa ọba rere tó ń ṣẹ̀dá mi. máa fọ́hùn mi yìn bàbá mi máa fi jó mi yìn. máa jó rọ̀ìnrọ̀ìn máa jó rọ̀ìnrọ̀ìn máa di kòtò orí ilẹ̀ máa jó rọ̀ìnrọ̀ìn máa jó rọ̀ìnrọ̀ìn máa jó rọ̀ìnrọ̀ìn máa di kòtò orí ilẹ̀ máa jó rọ̀ìnrọ̀ìn bẹ́ẹ̀ ni o orin ọpẹ́ orin ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó mílíkì mo kí yín gbogbo ẹ̀yin dádì wa gbogbo ẹ̀yin mọ́mì wa gbogbo ẹ̀gbọ́n mi àbúrò mi níbikíbi tí Ọlọ́run bá ti fún yín ní àǹfààní láti máa wo ètò Miliki Express títọ́jọ́ tòní yìí mo kí yín káàbọ̀ ṣé dáadáa lẹ wà ẹ ṣé dáadáa ni mo bá yín ẹ gbogbo ẹ̀yin tó wà lórí ìdúró mo kí pé ẹ kú dúró gbogbo ẹ̀yin tó wà lórí ìrìn àjò mo kí pé ẹ kú ìrìn àjò gbogbo ẹ̀yin tí ó wà nílé ńkọ́ mo kí pé ẹ kú ilé o ṣé dáadáa ni mo bá yín tọ́ ní orí ètò Miliki Express náà lẹ́wà pẹ̀lú Olúwatóyè Òkí ní gbogbo ọjọ́ ajé ẹ̀yin náà ti mọ̀ pé tẹ bá ti rí mi ìdárayá yín òun ló jẹ mí lógún kí ni gangan kí ẹ máa retí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àwọn ìlú mọ̀ọ́ká òṣèré wa níbi ìbàlẹ̀ tí máa gbọ́ àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli nípa wọn kí ló ń ṣẹlẹ̀ lóko eré lẹ́yìn ìtàgé gbogbo bó ṣe ń sè é bó ṣe ń pò bó ṣe ń fiyọ̀ fata sí gbé pọ̀ mọ́ sí fi ẹ̀fọ́ sí kí gbogbo ẹ̀ bọ́ ṣe ń sè é pọ̀ tó máa wá di odidi sinimá fún ìgbàládùn ẹ̀yin olólùfẹ́ wa máa ní àǹfààní láti máa rí díẹ̀díẹ̀ bọ́ ṣe ń ṣe wọ́n ní oko eré àti wípé ẹ tún rí abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ìgbésí ayé àwọn gbajúmọ̀ òṣèré wa gbogbo nǹkan tó máa ń jù sórí ẹ̀rọ ayélujára èmi ti lọ yàn wọ́n mo ti lọ wá wọn mo ti lọ mú wọn lọ́kọ̀ọ̀kan mo ti kó wọn pọ̀ tí màá fi ṣe ìgbàládùn ẹ̀yin olólùfẹ́ wa ní tọjọ́ tòyíntọ̀ fún àǹfààní gbogbo ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò tí ẹ kò tí ì rí mi rí orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni olúwa tóyìn òkí ọmọngàn nílẹ̀ òkun ọmọngàn lókòrò ọmọngàn lógidì bẹ́ẹ̀ ni o ọmọ rẹ̀rùnrẹ̀rùn àmẹ́pọ̀ yọrùnù ọmọ ẹlẹ́mu mọ̀jáyé ọmọ bàbá oṣolójo líkalíka ọmọ òkálẹ̀ dúró bẹ̀ṣù ọmọ alálẹ̀ lè sọkọ wọlé bí sẹ̀pẹ́ igi ọmọ akíkan kan lè sọkọ ọmọ alùbọ́ omi méjì ọkàn jẹ́ ọmọlú ọkàn jẹ́ àgé bẹ́ẹ̀ ni o ti bá kíra mi ara mi máa ṣe kí ni o ara mi máa ya gàgà bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí nílùú tèmi tó bá fẹ́ kíyàn wá ni pé ó kún o là ń kí ni nílùú tèmi kábíyèsí rí ṣàlàfíà kẹ̀rà bẹ́ẹ̀ ní tá a bá sọ pé kábi ṣe rí ìyẹn ni wípé kí ló ṣẹlẹ̀ gangan ẹ káwọ́ sí orí ètò Miliki Express ẹ bá wa wá nǹkan fìdí nítorí pé ẹ mọ̀ mo ṣe máa ń jù fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ mo ti lọ yàn wọ́n mo ti lọ kó àwọn ìtàn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà kí ètò kan tó tún máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbé bọ́dì wa ńlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájó tẹ̀ mọ́ pé òpin ọ̀sẹ̀ ẹ ti ṣe fàájì lọ ọ̀sẹ̀ tuntun tún lélẹ̀ yìí níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń ṣiṣẹ́ yín lọ mo máa ń sọ kò séwọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ lápá kan kẹ́ máa ṣe kí ni o kẹ́ máa ṣe fàájì náà lápá kan ẹ̀yin ẹ̀kan rárá gbé fóònù yín sẹ́gbẹ́ kan báyìí kẹ́ máa wo ètò Miliki Express lọ fún àyín tó bá wà nílé náà tẹ̀lé wà níwájú amóhùnmáwòrán yín hmm, ẹ wò ẹ máa gbádùn ètò lọ nìyẹn ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin Kiss Daniel níbi tí ó ti feature Davido wọ́n pè ní one ticket à ń bọ̀ kíní tere èjì tere agọ́ndún tìkẹ́tìkẹ́ ètò náà dẹ̀ ń ṣe kíni o ètò náà dẹ̀ ń dùn yùngbàyùngbà ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express níbi tá a ti máa ń ṣe kíni o àwa máa ń Miliki ni ẹ̀ mo lérò pé ẹ ti gbé bọ́ọ̀lù yín sí orin Davido àti Kiss Daniel one ticket lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà ṣé mo bóun ṣe máa ń ṣe tí bá ti lọ fetí fínlẹ̀ màá lọ fimú fínlẹ̀ màá lọ kó wọn màá lọ yàn wọn màá lọ wá àwọn ìròyìn tó kí bóbó àwọn ìròyìn tó yí láta ẹ wo àwọn ìròyìn tó dángájá nínú ẹ̀ka tíátà wa kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ mọ̀ pé iṣẹ́ tèmi òfófó ni bá ti lọ wá wọn màá kó wọn wá fún ìgbáládùn ẹ̀yin olólùfẹ́ wa yìí náà ni ẹ wọ ẹ bá wa kàn fìdílé ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn àwọn ìròyìn tó ń gbóná fẹ́lífẹ́lí ní ẹ̀ka tíátà àbọ̀ káàbọ̀ sí abala ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà ìròyìn ayọ̀ la fi bẹ̀rẹ̀ abala ìròyìn lẹ́nìí yìí ìlúmọ̀ọ́ká òṣèré Bíọ́dún Òkèowó tí àwọn olólùfẹ́ wọn ń pè ní ọmọbọ̀tí ti ra ọkọ̀ tuntun ayọ́kẹ́lẹ́ kan o lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ti wà nínú àwọn sẹ́ẹ̀tì Benz Gang a kí wọn pé wọ́n kú oríire o ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ wọn ni ó ti jáde lórí ẹ̀rọ ayélujára láti kí wọn pé wọ́n kú oríire o gbajúmọ̀ òṣèré ní ẹ̀ka tíátà ti òyìnbó Ngozi Ezeonu ti fi ọmọ wọn obìnrin fún ọkọ láìpẹ́ yìí a kí wọn pé wọn kú oríire o. gbajúmọ̀ àti àgbà òṣèré ní ẹ̀ka tíátà ti yorùbá falsat balógun tí àwọn olólùfẹ́ wọn ń pè ní madam sajẹ ni ọlọ́run ti fi ilé tuntun dá lọ́lá àyájọ́ ìṣílé náà ni wọ́n ṣe papọ̀ pẹ̀lú àyájọ́ ọjọ́ ìbí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ wọn ni ó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí àti ìṣílé madam sajẹ falsat balógun àwọn aṣojú National Films and Video Censors Board lábẹ́ olùdarí alhaji adébáyọ̀ thomas tí ó jẹ́ executive director ti gbé àwọn òfin kan jáde bíi gbogbo sinimá àgbéléwò tí ó bá wá láti òkè òkun gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ àyẹ̀wò kí ó lè ní àmì gbígbà wọlé àti àmì tí ó fi hàn pé wọ́n ti fi ní ẹ̀tọ́ láti ọwọ́ olóòtú sinimá náà láti lè kó sinimá náà wọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóǹta Sarigi nínú ẹ̀ka tíátà ni ó ti sọ wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sinimá láti òkè òkun ni ó pọ̀ lórí igbá tí ó dẹ̀ jẹ́ ìdènà fún àwọn sinimá wa láti tà bó ti tọ́ àti bó ti yẹ. Gbajúmọ̀ òṣèré Mercy Aigbe ti jáde lórí ẹ̀rọ ayélujára láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn nígbà tí àwọn tó ń tẹ̀lé wọn pé seven million followers a kí wọn pé wọ́n kú oríire o ọmọ olóògbé gbajúmọ̀ òṣèré mojí ọláìyá adùn ó mà ti pé ọmọ ọdún kọkàndínlélógún o mojí ọláìyá jẹ́ ìpè ọlọ́run nígbà tí àkọ́bí ọmọ wọn adùn ó wà ní ọmọ ọdún mọ́kàndínlógún. mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn abala ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà ẹ káàbọ̀ padà sí orí ètò Miliki Express ètò tó Miliki ẹyẹ olólùfẹ́ wa ẹ kú ìjókòó látàárọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ ẹ ń jẹ́ gbádùn ètò àbáṣe ń fún yín láti abala àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli títí dé abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló ń ṣẹlẹ̀ ní oko eré lẹ́yìn ìtàgé òun ni ó kù tí mo fẹ́ máa mú wá fún ìgbáládùn ẹ̀yin olólùfẹ́ wa ṣẹ́mọ̀ àwọn àwòrán kéékèèké àwọn fọ́nrán kéékèèké tí àwọn òṣèré wa máa ń yà látàrí iṣẹ́ tó ń ṣe nígbà tí wọ́n bá wà ní oko eré ẹ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ti um, Mercy Aigbe àti Mide Martins ẹ wo <laughs> tẹ bá rí fọ́rọ̀ yìí ẹ̀yin náà máa rẹ́ẹ̀rí kú ẹ jẹ́ ká lọ jẹ̀gbá rẹ̀ wọ́n ní ìròyìn kò tó àfojúbà ní oko eré kan ni wọ́n wà níbi tí wọ́n ti ya fọ́rọ̀ yìí mo dẹ̀ wò pé hmm, ó make sense ẹ jẹ́ kí n mú wá fún ìgbáládùn ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká lọ jẹ̀gbá rẹ̀ à ń bọ̀. Action man. Mo sọ fún ọ. I have told you several times because I can't take this anymore. I'm sorry. I can't tolerate your excesses anymore. My wife has been complaining about you. Say your burúkú there, but akọ ẹkọ ẹkọ ẹ, o fẹ́ gbọ́ ẹ̀kọ́. What exactly is your problem? Emma bin, I'm sorry. I'm sorry. Jọ̀ọ́ I'm sorry. Sọ̀rọ̀ ọmọ tẹ̀ mọ́. Àǹtí ẹ̀ka bọ̀ ma. Lọ́kọ́ mi, problem ni faṣọ aṣọ yẹn gan ọṣù mẹsì lọ́wọ́ àfọwọ́ púpọ̀ rèézẹ̀ kó dẹ̀ lọ kó lọ fún problem mi now kó dáná fún fún mi àti ìyàwó mi wàhálà ni kí ni problem mi. ẹ má bínú ẹ má bínú nìyẹn rẹ àǹtí olóòlùgbé yín wà ó hmm. olóòlùgbé yín wà ó ó ti fẹ́ fi lúdò ṣe mi léje ó ti fẹ́ lúdò bá tèmi jẹ ọ ẹ má fi bẹ̀wọ̀ mi ṣe rẹ mọ ṣé ẹ jọ ṣé wọ́n ti fẹ́ lù ẹ̀ pa wá ṣe mi léje ó ti fẹ́ mi léje bá mi bẹ̀wọ̀ mọ́ra lóru mi. ẹ wo ẹ wo ẹ wo ọkùtù jí ṣé rí Desire tá à ń wò yìí ọmọ burúkú ah, bí ṣe ń bá mi fa orí yẹn gangan olódùn mi ni. ṣé ọmọ tó dùn mí ọmọ tó dùn mí mm, nígbà tí mo gbọ́ ọmọ àfẹyẹ mi wípé kò dáa mm. kí ọkùnrin kò lè obìnrin tí mm. ọkọ ọmọ burúkú ah. Ah. mi ń ṣe lọ mo rí ìsanwó mi mo lọ. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọkùnrin tuntun ṣé rí bẹ ṣe ń bá wí yẹn. Ah, ṣebí ṣebí ọ̀rẹ́ mi ò sí lẹjọ bí bá wí. ẹni tó bẹ̀rù pé mo tí wọ́n lo obìnrin. náà ìgbà tá a ṣí bọ́ọ̀lù ní kankan tiẹ̀ lè ní wọ́n ta eh. ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wọlé yẹn mo rí bẹ́ẹ̀ ga tán báyìí ah, ẹ gà lé ẹ gà lé lórí eh, ẹ máa eh, wí tó gà ló yá ẹ wá máa wí bẹ́ẹ̀. ẹ ẹ lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yíyẹ mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sẹ́yìn bàtò fẹ́ sùn kí ni mo ṣe ń lè wọ̀ tí mo dàbẹ́ òtún lọ wọ́n fẹ́ ṣubú wọ́n fọ ọmú báyìí tẹ̀ wọ́n kò fà jáde lọ́ọ̀lẹ́ bọ́ ẹ̀bùn kàlẹ́ ayé wọ́n sọ̀tẹ̀ mọ́lẹ̀ sódà sí lè serve as shock absorber kó má lọ bọ̀ jọ mo wá rìn mọ́ bí ibi rọ̀pọ̀ kó má ṣubú kó má ṣe kó má ṣe lè ṣe. sódà ìtọ̀ á lè ṣe ń là dáadáa. ẹ̀ẹ́ náà ṣe ọ̀pẹ́ bọ́sù wáyé ilé ẹ̀sìn bọ̀ ẹ̀ àgbọ̀rọ̀ mi so ẹ̀sẹ̀ tó fi rí nìyẹn níbi tó ti mọ̀ dùnmú yẹn mo fi yé ni wípé ìfà kò fi rìn kiri màá bẹ gbé wọnú so that you no be able to go out again and do your rubbish. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ṣẹ́yìn náà ti rí i pé ẹ̀ ó ó ó ga jù níbi tí ọ̀gá àbí bóyá ọkọ lé ni o níbi tó ti mú ẹnìkan mọ́lẹ̀ tí Mide Martins dẹ̀ wọlé tó dẹ̀ ní pé ah, ah, wọ́n ní wọ́n ń bá a fẹ́ ata tó wà lójú rẹ̀ ni ẹ̀yin náà ti fojú ara yín rí fọ́nrán kejì bó ṣe ń ṣẹlẹ̀ lóko eré tí mo fẹ́ jù fún yín náà ní ti ṣọlá kòsọ́kọ́ bíọ́lá báyọ̀ náà wà ń bẹ̀ ṣẹ́bọ̀ nǹkan tó wá jẹ́ kí n tiẹ̀ fẹ́ ju fọ́nrán yìí fún yín nígbà tí wọ́n ju fọ́nrán yìí sórí ẹ̀rọ ayélujára àwọn kọ kinní kan tó jẹ́ pé ó jẹ̀mí lógún wọ́n ní ọ̀gànjọ́ òru ni àwọn wà nígbà táwọn ń ya iṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà tí àwọn jù ẹ̀yin náà lè rí pé táwọn gbajúmọ̀ òṣèré wa tó bá wà ní oko eré gbogbo ìgbà táwa bá ń sùn tábà wà lórí bẹ́ẹ̀dì wa lọ́gànjọ́ òru ìgbà míì ẹ̀wẹ̀ làwọn máa ń ṣiṣẹ́ tó yẹ pé àwa ti máa sùn lọ ṣùgbọ́n bó ṣe ń pò pọ̀ bó ṣe ń ṣe pọ̀ àwa ò ní mọ̀ bó ṣe rí tàbákọ̀ ti rí odidi rẹ̀ á rà á dẹ̀ máa jẹ̀ gbádùn ẹbẹ̀ náà lẹ ti máa rọ́pọ̀lọpọ̀ tó máa bú wọn pé àwọn mọ̀ ṣe wọn ò mọ̀ ṣe jẹ́ ká tiẹ̀ máa yìn wọn náà díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn fọ́nrán ti Ṣọlá Kòsọ́kọ́ jù sórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń ya iṣẹ́ kan ẹ ká lọ jẹ̀ gbádùn rẹ̀ à ń bọ̀ wáṣẹ̀ ló fọ́ ni bẹ́ẹ̀ ni òbí ló panic ó sọ pé o go through a lot of stress kó tó níbi báyìí ọmọ tó fẹ́ wá bẹ́ẹ̀lì yìí o mọ stress ní ẹ̀gọ́ tó kó tó bìí owó tó ń ná bó ṣe ń live so easy o mọ stress tó kó tó kó tó máa lówó Mr. Man step back. Jùmọ̀ ẹ̀ lọ́kùnrin so sọ wípé gbogbo kọta sọ fún ẹ lóṣù. gbogbo ẹ máa ń sọ. you get not fok up you get not try up if you do you are gone. a step back. wa mo lérò pé ẹ ti jẹ̀gbádùn ẹ̀ fọ́nrán kékeré tí mo jù yìí fọ́nrán kan tó kù tí màá tún jù lọ́wọ́lọ́wọ́ báyìí ní ti Kẹ́mi Kórèdé àti Bọ́láńlé níná lówó lóko eré làwọn náà wà lẹ́yìn ìtàgé bí wọ́n ṣe ń yà bí wọ́n ṣe ń pòpọ̀ tó wá dodidi ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán kúkúrú yìí à ń bọ̀. Thank you. Baby. You look beautiful. Thank you. Ẹ káàbọ̀ sá. Báwo ni wọ́n sọ? Báyìí sá. Ṣé wọ́n sọ wá ló ń ṣe ìdúró ìjọba yìí? Wọ́n sọ wá ní òun ló ṣe mélòó bí ẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́gbọ́n. A ní kò lè máa fọ owó ẹ̀. Ṣé kò yẹ kó o fún tọ́gbù ní òrìwé fáyìn? Àbí wọ́n ní kó Thank you, sir. Kò sọ wọ́n ní kí n fún ẹ sí. Bó o p o ご協力をお願いします。Eu sou s p a r c e u l o vou para eu p amo r u Domingo, Ah, vou para outro. deixa v eu ver para a o u mais. e Domingo. vou para outro. v Olança. u eu outro. a Ah, r o a r o Uma eu vou não passada, r a t eu r a outra o eu vou não passada. r a t eu r outro. eu a Você u r domingo? outro. Ah, vou para Ah, outro. eu Não, vou para outro. Chico. v Oi. u para outro. É, eu p amo. r u Mas eu vocês u para r t estão eu Ah, r vou para escondendo. vou para vou para Ah, outro. eu Não vou p a r a t e u o vou para jeito, r eu Ah, não sei mais r o u a t chamando. outro. eu vou outro. para Ah o Americana. Don't do all that. Come and see That's what I'm with the girl. Dessert? Yes, Okay, babe. All right. Ah, ẹ ṣe wáyé bá ṣe ẹni. Láìsí. Ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé ẹ ti jẹ̀gbádùn ẹ̀fọ́rán tí a jù fún yín láìpẹ́ yìí eléyìí tó tún kù tá a fi máa kásẹ̀ abala ẹ̀ ńlẹ̀ náà ni wọ́n pè ní amira nígbà yẹn wọ́n wà ní oko eré kan tó ń pè ní amira aisha raji àwọn ni ó ya fọ́nrán ìtọ́lẹ̀ jù sórí ẹ̀rọ ayélujára báwọn ló ṣe ń ṣe lẹ́yìn ìtàgé ẹ ká lọ jẹ̀gbádùn fọ́nrán yìí tá a fi máa kásẹ̀ abala yìí ńlẹ̀ à ń bọ̀. We filming. Filming. We filming and Amir, Amira. <laughs> We are on set of Amira. Yeah, yeah you can see the way we are we are like ṣukú ṣe kà lọ́wọ́ àwọn màálù. ẹ wo màálù ah, màálù yé yé. wá sí ló fọ́ ni bẹ́ẹ̀ ni òbí ló pánì sọ pé o go through a lot of stress kó tó níbi báyìí ọmọ tó fẹ́ wá bẹ́ẹ̀ yìí o mọ stress ní ẹ̀gọ́ tó kó tó bìí owó tó ń ná bó ṣe ń live so easy o mọ stress tó kó tó kó tó máa rówó. It's the man. Step back. so so we, gbogbo kọta sọ fún ẹlú ṣe. bẹ́ẹ̀ni gbogbo ẹ you get not fok up you get not try up if you do you are gone. step back. mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala lẹ́yìn ìtàgé gbogbo bọ́n ṣe ń ṣe é bọ́n ṣe ń pò bọ́n ṣe ń fi iyọ̀ fata sí tó dẹ̀ máa doriri ẹ ṣáà ti rí ní kúkùkù bí a ṣe jù fún yín gbogbo bọ́n ṣe ń ṣe lẹ́yìn ìtàgé tó bá ti ń ya iṣẹ́ lọ. ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ rárá ẹ má ti wá nǹkan fìdílé ẹ jẹ́ ká dìde ẹ ká gbẹ́sẹ̀ wálẹ̀ má jẹ́ kẹ́sẹ̀ wálẹ̀ mọ́lẹ̀ jù látàárọ̀ ẹ tẹ́tí ń wo gbogbo àwọn kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin nice tí wọ́n ń pè ní ancestors à